ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà láti tèkọ́ ṣe ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. bí gbogbo ayé rí tẹ́ mọ́ wa wọ́n gbọ́dọ̀ tẹríba fún olúwa èmi ọmọ ìjọ mímọ́ mo dìde mo yìn olúwa aleluya ni orin mi aleluya wà nínú ìṣe mi. Bí ayé fẹ́ bí ayé kan wọ́n ó tẹríba fún Olúwa. Àmín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè mo fìyìn fún mẹ́ta lọ́kan ọba ìyanu ọba tó mọ mí ọba tó mọ mí ọba tó mọ ohun tí mo fẹ́ jẹ́ nílé ayé ọba tó fi mí sí ọ̀nà ìpè ẹ̀ tó fi mí sí ọ̀nà iṣẹ́ ìránṣẹ́ yìí tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ mi iṣẹ́ tó lágbára púpọ̀ ni mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé kò fìgbà kankan kò fi fi mí sílẹ̀ àwọn màlẹ́ka rẹ̀ tí ó fi ṣọ́ mi wọn kò sùn wọn kò tòògbé à ìyìn ògo ọlá fún mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ ìfẹ́ ní orúkọ jésù kristi bàbá wa gba ọpẹ́ mi aláàbò ní góṣẹ́nì ẹ wá gba iyì mi ẹnu mi ò gba ọpẹ́ ètè mi ò gba ìyìn gbogbo ara ni mo fi yìn olúwa mẹ́ta lọ́kan àtóbi jùlọ ọba ìyanu ẹ bá mi ké hallelujah mẹ́ta láti fi yin olúwa lógo hallelujah hallelujah hallelujah. òní ni oṣù pé thirty today is thirty eight May twenty twenty one mm, olúwa ṣeun mo kí gbogbo ẹ̀yin ọmọ ìsọlọ̀ pátápátá lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò mo kí yín kú oríire hmm. mo kí yín kú oríire fún àjàbọ́ nínú àjàgà àti ìgbèkùn tí Kàbírù Àlàní ọmọ Tìjání ẹni ayé ń wù láti ewu <laughs> a máa bá ìtókù sọ nígbà míì. Kabiru alani ó jábọ́ látọ̀run nínú gẹ́gẹ́ bí nǹkan tó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ìbá ti wá dáa jù tó o bá tiẹ̀ wá wáyé rárá nítorí oró ejò àti àkéèké tó jogún látara bàbá ẹ tí bàbá ẹ dẹ̀ Tìjání tóun náà dẹ̀ jẹ́ láti ara bàbá ńlá ẹ̀ <laughs> a máa bá ìtókù sọ to be continued. Kamila àbí Kamila, náà ń pè àbórúkọ tó ń ṣe ó máa tiẹ̀ ó máa fakọyọ léni o lánàá ó fakọyọ lánàá ìbò ó fakọyọ ó lọ kọ àwọn àwọn ẹrú kó ẹ àwọn tó ti dán tẹ́tí tán ti bẹ́ẹ̀ ṣe fìkà rò dí dáadáa ó lọ kó wọn wá hmm, ẹ̀yin méjèèjì àti ìwọ tó ń pè ní ṣé fọ́tì náà sọ pé òun pé náà ń pè ẹ́ mò ń bọ̀ mi ò tí ì dé àti kejì ẹ ìṣẹ̀lẹ̀ ṣe o mú gbogbo àwọn hooligans o dà sáàrin wọn o wá bẹ̀rẹ̀ sí ní lọ fọ́lé o ní àwọn ọmọ ìsọlọ ni wọ́n ń fọ́lé àwọn ọmọ ìsọlọ ni wọ́n ń ṣe kinní kan nítorí pé àṣírí yín tú níbi tẹ́ ẹ ti ṣe kíni níbi tẹ́ ẹ ti lọ ń ṣe àlùdé àpadé nínú òtẹ́ẹ̀lì tẹ́ lọ gbé bọ́ọ̀sì sí. Hmm. <laughs> ah mo ṣì ń bọ̀ wá fún wọn tiẹ̀ àsìkò ẹ ò tí ì tó baálé lásàmájà mo gbé ẹsẹ́gbẹ́ kan gbogbo nǹkan tí mo fẹ́ sọ lénìí ọ̀rọ̀ ìṣítí tí mo fẹ́ sọ fún yín lénìí láti bẹ̀rẹ̀ títí dé òpin ó dá lé àpèjẹ tí kábírù alani olóró àkéèké oníkun àgbè àbúrajẹ̀bi olè wọ̀bì àwọ̀bílíkì apanilẹ́kúnjayé tí òun àti àwọn ọmọ ìyá ẹ̀ tó máa ń ṣe lọ́gànjọ́ òru hmm, tó bá wá di ọjọ́ ojú ọjọ́ á wá gbé jáde á ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ gbogbo ẹ̀yin òpònú. No? ẹ̀yin òpònú múgbálẹ́gbẹ̀ẹ́ ẹ̀ máa jẹ́ ẹ̀ máa ṣẹnu wọ̀rùwọ̀rù hmm, àdúpẹ́ ọ̀dọ́mọkùnrin kan ó wà ní sọlọ yẹn àlejò ni o hmm, àlejò ni ṣùgbọ́n òun àti Kàbírù wọ́n lẹ̀pọ̀ tipẹ́tipẹ́ hmm, nítorí kí ni nítorí pé òun ni Kàbírù máa ń lò nígbà tó bá fẹ́ pa àwọn màálù hmm, àwọn màálù tó máa ń pa lóru tó máa fi ń ṣe àṣejẹ tó máa fi ń ṣe àṣejẹ fẹ́yìn ẹ̀yin òpònú sọ̀wénú aráàlú tẹ̀sọ̀ kàbírù dọ́ba yín gbogbo ohun tó fi mú yín rèé o mo fi orúkọ tí ẹni yẹn ń jẹ́ tí alápatà yìí ń jẹ́ àti ìlú ibi tó ti wá kì í ṣọmọ ìlú àlejò ni mo fi mo fi ṣe ọ̀rọ̀ síkùn bí àgbà nítorí pé kí ni eh, a gbọ́dọ̀ máa dáàbò bora wa ni ààbò elédùnmarè kò ní ṣí kúrò lórí ẹ̀ ní tilétilé kò ní ṣí kúrò lórí èmi náà kò ní ṣí kúrò lórí gbogbo ọmọ sọlọ tó bá ń dúró nídúró òótọ́ àti òdodo àṣẹ ọ̀rúngún kò yí padà. alápàtà yìí jẹ́ kí n mọ̀ wípé kò sígbà tí kàbírù tí kì í pè òun òun gbọ́dọ̀ máa wà àtàláàtì ni in fact gan bó bá wà lórí ìyàwó ẹ̀ náà ó máa sọ̀kalẹ̀ ni o torí tí ẹ̀gùn nǹkan tó ń ṣe tó bá ti need the sacrifice ó gbọ́dọ̀ lọ. Hmm. ó ní tóun bá ti dá ọ̀bẹ lé ẹran tán fẹ́ lò ó lè jẹ́ màálùú ó lè jágùtàn bọ̀bọ̀ làgùtàn wò tóun bá ti gbé ọ̀bẹ sí lọ́rùn Kàbírù á sọ̀kalẹ̀ pẹ̀lú igbá pàkátà òun ló máa fi gbé gbogbo ẹ̀jẹ̀ yẹn tán pátápátá nílọ́ọ̀dì ló máa wà o nílọ́ọ̀dì ló máa wà o nílọ́ọ̀dì ni o nípa kájà kì í ṣe pé bóyá ó máa wọṣọ o nípa kájà á fi gbé agbèwọ̀nù ilé lọ òun ò mọ nǹkan tó lọ́ọ́ fi ṣe o ṣùgbọ́n tó bá ti gbé ẹ̀jẹ̀ ẹran yìí tó bá ti gbé lọ sókè tán òun á bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni á bẹ̀rẹ̀ sí ní ṣa ẹran náà á ṣa á gé sí wẹ́wẹ́ ní báńṣíbáńṣí bóun bá ti ń parí gígé tán àwọn àbúrò kàbírù àwọn lálásè èmi ò ríbi tí ó jẹ́ pé àbúrò ọba lálásè lálásè òru <laughs> ẹlòmíì ti tí mo bá sọ pé ẹlòmíì ti jẹ kádàrẹ́ mi rán ẹ kò yé yín àwọn ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa sọ̀kalẹ̀ wá ni wọ́n máa ṣe ọbẹ̀ yẹn máa ṣe gbogbo ẹ̀ á máa sọ kútú wọ̀wọ̀ bó bá ti ṣẹ̀ dáàrin méjì kàbírò àṣekíni á sọ̀kalẹ̀ pẹ̀lú pàkátà kan náà á tún da nǹkan sínú ẹ̀ wọ́n á ro gbogbo ẹ̀ wọ́n á rò pọ̀ lọ́bẹ̀ bá ṣe kíni lọ́bẹ̀ bá ti jiná náà bá máa gbé kalẹ̀ wọ́n á wá pe ìpè jẹ́ ìyẹn lẹ bá rí tó bá pe ìpèjẹ tipátipá tìkúùkù tìkúùkù ló máa ń pè sí inú ilé bàbá ẹ̀ tó jọba sí hmm. a wá bẹ̀rẹ̀ sí ní ṣe ni a wá bẹ̀rẹ̀ sí ní ìbù fún wọn ní báńṣí báńṣí wọn wá máa jẹ wọn máa ṣe nu gbòrìgbòrì bíi màálù gbé mọ́ngòrò ẹlòmíì ti jẹ ó ti jẹ kádàrá ẹ̀ mẹ́ran Kàbírù àwa máa ṣe kíni àwa máa wojú a máa wò wọ́n a máa ṣọ́ wọn lọ́wọ́ ṣọ́ wọn lẹ́sẹ̀ ẹni tí kò bá jẹ nínú ẹ̀ à tí ẹ bá nìyẹn o tí ẹ bá nìyẹn mm, inú ẹ̀ ò kì í dùn rárá ẹ̀yin èèyàn mi ikọ̀ àtìríjú ọlọ́run ọba alààyè lèmi o ohun tí olúwa ọlọ́run ọba elédùnmarè tó bá dẹ̀ fi hàn mí òun ni màá sọ mi ò ní yọ kúrò mi ò dẹ̀ ní fi nígbà tí mò ń sọ fún yín nígbà yẹn ẹ gbọ́ ṣùgbọ́n gba tí ẹni yìí tó rí pé gbogbo kinní yìí ń jáde ẹ̀rí ọkàn jẹ́ òun náà òun náà bá ní pé kóun náà ṣe kíni kóun náà sọ èyí tóun mọ̀ ní ó ti kúrò nílùú báyìí o hmm. kóun sọ èyí tóun náà mọ̀ nípa nǹkan kàyéfì tóun máa ń rí nínú ilé Kàbírù ọ̀pọ̀ ọmọ ìlú ló ti kú kú òjijì ikú tí kò lálàyé nítorí lílò tí Kàbírù ń lólé ayé wọn ni ó ti lo ẹlòmíì fún gbàràdá ó ti lo ẹlòmíì ó ti lò ó fún ògo wọn ògo ara wọn ó ti gbà ó ti sọ wọn di kòròfo ó ti gba àràdá lára wọn hmm, ó tún ń ṣe kí ni ó tún ń lo ọjọ́ orí àwọn ẹlòmíì àwọn nǹkan mẹ́ta tó máa ń lo àwọn èèyàn fún jù nìyẹn gbàràdá agbògo àti àgbà ọjọ́ orí. <laughs> mo pa ní àṣẹ ni mi ò dá lábàá nítorí pé ọmọ aláṣẹ ni mi Kàbírù ẹni tó kọ́kọ́ roko nílẹ̀ ìsọlọ̀ <laughs> a kọ Kàbírù dànù sínú igbó àṣẹ. ìgbálẹ̀ àkọ́kọ́ tá a fi gbá ilẹ̀ ìlú ìsọlọ̀ ah, a gba gbogbo ilé àti ọ̀nà àtohun tó mí àtohun tí ò mí inú ilé Kàbírù Àlàní Adélàjà ọmọ Àjàní a gba ẹ̀ dànù sínú àkìtàn láṣẹ Èdùmàrè ṣó wá rí ẹni tó kọ́kọ́ pọnmi nílùú ìsọlọ̀ á pọnmi kún ẹ nínú á pọnmi kún ẹ nínú wà á máa sun omi gbẹ̀gbẹ̀gbẹ̀ àṣẹ ni àṣẹ ti dùnmàrè àṣẹ wà wà wà. gbogbo ẹ̀yin ọmọ ìsọlọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa o ẹni tó bá létí kó gbọ́ ẹni tó bá dẹ̀ létí kó má tún gbọ́ èmi dẹ̀ máa ń fẹ́ pé káwọn èèyàn má máa gbọ́ nǹkan tí mo bá ń sọ kí n ba lè ráyè ṣe kí ni jẹ èrè ọ̀rọ̀ lára yín ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa o ẹ̀yin ọmọ ìsọlọ̀ olúwa ní kí ẹ bọ ilẹ̀ ìsọlọ̀ bẹ́ẹ̀ ni ẹ bọ ilẹ̀ ìsọlọ̀ kúrò nínú àbọ̀dè tí kàbírù àlàní adélàjà ìránṣẹ́ lúsíférì tó ti fi ilẹ̀ yẹn tó ti fi dógò sí i èkejì ẹ̀mí ọlọ́run sọ pé kí oníkálùkù yín kẹ́ ẹ bu yẹ̀pẹ̀ níwájú ilé yín àtoyún inú àtàṣẹ ìdí àtọmọ ọwọ́ àtọmọ ẹsẹ̀ àtọkùnrin àtobìnrin àtàfà àti kìrìsìtẹ́nì àtoníbílẹ̀ oníkálùkù yín tẹ́ bá ti jí ẹ máa bulẹ̀ wájú ilé yín ẹ máa fi ẹ máa ẹ máa fi ré hmm? ẹ fi ré ibi òfò àdánù kúrò nínú ilé ayé yín ògo yín tí wọ́n ti gbàdá ibi tí wọ́n so iye yín mọ́kọ́ kọ́kọ́ sí kẹ́ ẹ gba gbogbo ẹ̀ padà kí gbogbo ẹ̀ báyìí hmm? àti tìdílé yín náà ẹ má gbàgbé o àti ilẹ̀ ẹ̀sọ́ lọ pẹ̀lú ẹ gba ògo yín padà o kẹ́ ẹ fi gbogbo ẹ̀ rèé dànù ẹni tó bá létí kó gbọ́ ẹni tó bá létí kó má gbọ́ èmi ò ní fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ sọ pé rọ́ ni mò ń pa kí n ba lè rẹ́rẹ́ ráyè jèrè ọ̀rọ̀ lára yín ni mo ṣì ń bọ̀ ni mi ò tí ì dé o mo kàn ní kí n jẹ́ iṣẹ́ fẹ́rẹ́fẹ́ yìí kí n dẹ̀ ṣàlàyé àwọn àṣeòru tí ọ̀gbẹ́ni oníkun àgbè tó ṣe lóròòru tó máa sọ pé wọ́n ń lọ sílé ẹ̀ wọ́n lọ ń jẹ àsè ìjẹkújẹ ni wọ́n ń jẹ ó ti fi ilẹ̀ sọlọ̀ ó ti fi ó ti fi gégùn fún Luciferi á wá forí ara ẹ̀ kó torí pé tí ìgbín bá ṣu á fàyà kó ni tíjàpá náà bá ṣu ó máa ń fàyà kó ni tẹ́kọ̀ ló bá kọ́ ibẹ̀ báyìí orí alẹ̀ ló máa ń kọ́lé àṣẹ ọ̀rọ̀gùn kò yí padà èní ni ọjọ́ ológo ọjọ́ Sunday la wà yìí lóru gànjọ́ òru la wà yìí bẹ́ẹ̀ ni èní ni oṣù pé ọgbọ̀n nínú oṣù karùn ọdún 2020 hmm, kí laago sọ nísìn òru gànjọ́ la wà kí laago sọ aago hmm, ti ń lọ sí aago méjì mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀bí lẹ́dùnmarè ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o fún Kàbírù ṣùgbọ́n fún gbogbo ará Ìsọlọ̀ fún gbogbo ọmọ Ìsọlọ̀ àtẹbí àtará àtàlejò tí kò wá láti pa ọmọ ìlú lára ìtúsílẹ̀ ti dé fún yín gẹ́gẹ́ bí olúwa ọlọ́run àwọn ọmọ ogun ṣe sọ. tẹ́ ti gbọ́ ọ̀rọ̀ yìí tí mo ti ṣe hallelujah ẹ̀yin náà ké hallelujah méje kó gunlé ayé yín kó bìwò wọlé pátápátá hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah iyì ògo fẹlẹ́dùmarè àtóbi jùlọ ọba ìyanu èmi ni ọmọ yín ní tòótọ́ olúwatóyìn ọmọtadéṣe ẹfúnṣayọ̀ ọbàtúlà darlington tí gbogbo yín mọ̀ sí ọlọ́mọ plenty ire lójú owó rí ẹ̀mí gígùn àlàáfíà fún èmi àti ẹ̀yin ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ààrẹ ló máa fi nà ire o ire kàǹkà ire kàbìtì apá kẹfà ń bọ̀ ní kòpẹ́kòpẹ́ èyí ni apá karùn-ún <laughs> ìsú ọ̀rọ̀ ó ṣe kínni ó ń gbọ̀n mí. ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo.